ọba àná ọba òní ọba láíláí ọba àtọ́pá akọ́sẹ̀ adúró má farati nkankan tí nkankan ò lè dúró farati ọba gbogbo ògbà ọba gbogbo òṣẹ́jú ọba gbogbo wákàtí ọba gbogbo ọjọ́ ọba tí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ ọba tí ń bẹ láàrin bẹbẹ tí lára bẹbẹ tí ń bẹ ọba tí ó tún máa wà nígbà tí ò ní sí ọba tẹ́nìkan ò mọ ti tó fún ẹ̀mí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sàlékún ìkẹ́ àti ìgẹ̀fà ànábì àwọn ìyàwó ànábì àwọn sàábì ànábì Muhammad àdúgbò ẹni tó fi dáadáa tẹ̀lé ń sọ ọlọ́run tí ìjọ ti á lọ́ọ̀dẹ́ pàdé ọlọ́run àtẹ̀yìn àtàwọn akọ́lọ́mọ yọ alẹ́ nù kẹ́nẹ̀ àlùmọ̀ ànábì Muhammad jákèjádò bí tẹ́ẹ̀ ti ń gbọ́ wa nílẹ̀ yìí àbí lókè òkun à ń kí káàbọ̀ sórí ètò yín ètò wa àṣúrọ̀ eléyìí ti ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ alálùbáríkà ni tá a mọ̀ sí iléeṣẹ́ nígbàtí orí ètò yìí lẹ́ẹ̀ máa pàdé èmi ọmọ ìyá yín Dr Imam Ibrahim Abubakar ẹlẹ́kẹ́ kùntù aburú òní ṣẹyìn aburú òní bèmí náà alùbáríkọlá nẹbi lọ́dọ̀ Ọlọ́run gbogbo alájọ bẹ̀rẹ̀ ramadana tá a fi gbàdé bi tá a gbàdé yìí abẹ Ọlọ́run àfàànú Ọlọ́run àfi bí Ọlọ́run àfogó Ọlọ́run àfi bí Ọlọ́run àfàìníkù Ọlọ́run àfi bí Ọlọ́run àfi wípé kò sẹ́lòmí àfọlọ́run àfi bí Ọlọ́run àfọlọ́run àfọlá wípọlọ nìkan ní tètè tó ayé ṣe àfi bẹ́ẹ̀ kọmọsá kàwákẹrù tí ó gbàjá ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé abẹ Ọlọ́run àtúnfàànú Ọlọ́run àfi bí Ọlọ́run kọlọ má fà burú ṣe ẹnì kọ̀ọ̀kan wa láhàwọlẹ wàlá kú wọtà إلا بالله العلي العظيم Show limits. oṣù àpọ́nlé oṣù ìkẹ́. àlùmọ̀ náà Muhammad ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni orí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní òwò bí a wà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olólùfẹ́ wa àwọn àwọn àwọn ọ̀rẹ́ wa àwọn àfáà wa àwọn òbí wa gbogbo àwọn tó já sí pé gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí ni wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tó ń fa àsìkí ràn wá lọ́wọ́ ọlọ́run ò ní fa burú ṣe gbogbo yín ọlọ́run náà muhammad sallallahu alayhi wa sallam lẹ́la hawla wàlá quwwata illa billah ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí ah, gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn alákòóso bẹ̀ ọlọ́run má fa burú ṣe wọn tó fi dérí ọmọ ìyá wa madam Taiwo Hassan nílùú Èkó ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí àtúnṣe tó jẹ́ olùdarí ètò àṣúrọ̀ lórí nígbà tí Dr. pẹ̀lú ògùn ọlọ́run Kẹ́hìndé abiodun Phillips ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín adúpẹ́ pọ̀ àmọ́ lórí aburú òní bá ọlànàbí sallallahu alayhi wa sallam àjùwà Abdul Gani tí wọ́n jẹ́ cameraman wa ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọlànàbí sallallahu alayhi wa sallam lónìí a fẹ́ wòye sí <clears throat> in tí àwọn olóyìnbó ń pè ní depression kí là ń pè ní depression òun ni ìjákulẹ̀ kí là ń pè ní ìjákulẹ̀ òun ni kó já sí wípé ẹni rírí nínú ìgbéyàwó kò wá ẹni mímọ̀ ẹni àbáfẹ̀yìntì ó fúnni ní dídùn mu kíkan ní wọ́n á fi ń lọ ni. bá a bá béèrè wípé kí ni wọ́n ń pè ní depression òun ni kí irú kí ni mo fẹ́ yìí kó tẹnu ọkùnrin àbóbìnrin jáde lọ́pọ̀lọpọ̀ ìgbà ìwádìí fi hàn wípé ìran obìnrin ní wọ depression jù ìran obìnrin obìnrin ní wọ depression jù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń rí ibi pẹ́ sí. Si ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò rí ibi pẹ́ sí nítorí àwọn ìdí oríṣiríṣi ìwádìí fi hàn lágbàáyé wípé tá a bá kó obìnrin mẹ́fà jọ ó kéré jù á rí obìnrin kan tó ti wọ depression àbí tí ó wọ depression láìpẹ́ nítorí wípé obìnrin ní máa nífẹ̀ẹ́ ọkùnrin nífẹ̀ẹ́ kò wá sí ẹni tí máa wọ depression tó tayọ ẹni tí bá máa nífẹ̀ẹ́ ìfẹ́ ní wa ní wọ depression tá a mọ̀ sí ìjákulẹ̀ nítorí pé gbogbo ohun tá a bá nífẹ̀ẹ́ sí bí nǹkan òun bá ṣe bí ò ti yẹ fún wa ìjákulẹ̀ ò wá báni lérí wípé ha ẹ̀wọ̀ ẹni tí mi rò pé èèyàn ni ẹ̀wọ̀ ẹni tí mo fi pè yàn ẹ̀wọ̀ ẹni tó já sí wípé gbogbo àwọn ọkùnrin oríṣiríṣi ni wọ́n ti ń sọ pé àwọn fẹ́ fẹ́ mi àwọn fẹ́ fẹ́ mi síbẹ̀síbẹ̀ dá gbogbo wọn lóhùn òun nìkan ni mo ni mo dá lóhùn àti wá gbọ́ káwájá sí wípé òun yìí nìkan ní ń wá ló wá já mi kulẹ̀. ẹ jẹ́ wò ó <clears throat> depression lára ẹ̀dá yìí máa kó ẹ̀dá sí ipò márùn-ún gbogbo ẹni tí ìjákulẹ̀ bá dé bá nínú ayé rẹ̀ a máa kó sí ipò márùn-ún ipò àkọ́kọ́ tí ìjákulẹ̀ máa kó ẹ̀dá sí òun ni wípé a máa ya ẹlòmíì ní bẹ́ẹ̀ ni a máa ya ẹlòmíì ní wèrè ọ̀tọ̀ ni bí ó ti bí ó ti rò pé òun ń ṣe ayé ó máa rí pé nǹkan ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ ẹ́ lómi bá wà depressed tí máa ń tí máa ń sọ̀rọ̀ wọ̀nranwọ̀nran ni ó máa sọ tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ gbé pamọ́ pé nǹkan kan ò ṣeun kò ní mọ̀gbà tóun ó máa wùwà bí ẹni tí ó lọ di orí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ tó já sí wípé depression ní í ṣe nígbà táwọn àròpọ̀ lọ di rí tó bá jásí pé nígbà náà a bá tètè ṣàmójútó rẹ̀ ni ó súnmọ́ kí ọlọ́run ọba àlekèọlá kó má jẹ́ kó di wèrè yányán. anabi sallallahu alayhi wa sallam anabi ìròyìn àwọn kan ó ní munafiki ni wọ́n àkọ́kọ́ òun ni ìdá wàhádà àkàlàfà tó bá fi ṣàdéhùn fún yàn yóò yàpá àdéhùn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ìròyìn munafiki àwọn mùnáfìkì ní sì máa wà níwọ depression ẹni tó já sí pé ọ̀nà tí wọ́n gbà fẹ́ òun ò fẹ́ wọ bẹ́ẹ̀ ìwọ ń lékú sí i ń sì ń léjò sí ọ ìwọ fẹ́ kó dáa fún un kẹjọ jẹ òun fẹ́ kí tiẹ̀ ó burú kó má rí nǹkan kan jẹ kó ṣe pé òun nìkan lòun ó máa dá jẹ ìwọ fẹ́ kó dá sí wípé gbogbo ohun tó bá ní kó o fi kó fi sìn òun ò tiẹ̀ fẹ́ kó ní nǹkan kan bẹ́ẹ̀ lé kó fi sin ààrẹ ká tó wá kó fi sìn òun ìròyìn mẹ́ta yìí gbogbo ẹni tó bá ní ìròyìn náà ọ̀tá ọlọ́run ni nítorí wípé yóò padà wá ẹni tí ń bá ń bá a ṣe wọ depression alákọ̀ọ́kọ́ òun ni mo pè ní ìràwọ̀ àdà àkàlàfà tó bá ṣàdéhùn fún yàn yóò yapa àdéhùn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe fún obìnrin tó fi wá mú obìnrin nífẹ̀ẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀mítẹ̀mí lẹ̀ láti bá wọ̀ lọ ògèdè wípé ẹnu rẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló kù ní inú ilé babẹ́ tó sátẹ̀lú ọkùnrin lọ àwọn á béèrè pé èé tó fi sátẹ̀lú ọkùnrin náà ah, is the love of my life olóhùn máa tọ́jú mi olóhùn máa ṣe gbá olóhùn máa ṣàwo whereas àwa méje inú tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé ntí obìnrin tóbìnrin máa gbàgbọ́ òun ni tóbìnrin bá gbọ́ sétí ẹ̀ ntọ́kùnrin máa gbàgbọ́ òun ni ntọ́kùnrin bá fojú rí èyí òun ló fà tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá fẹ́ gẹ̀tì obìnrin irọ́ ni wọ́n pa fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn bá fẹ́ gẹ̀tì ọkùnrin àwọn ó máa lọ lè ṣe mékọ̀ọ̀pù ni nítorí pé ntọ́kùnrin bá rí ni máa dúró lọ́pọ̀lọ ọkùnrin lẹ́fẹ̀ẹ́ ọkùnrin mi tó fáńgẹ̀ ni fáńgẹ̀ ni ó dìgbà tó bá bọ́ mékọ̀ọ̀pù kalẹ̀ kó tó wá wù á ṣe báyìí ló ti rí ṣe wá rí inú ròyìn mẹ́tẹ̀ẹ̀ta tá ní Muhammad sallallahu alayhi wa sallam ròyìn àkọ́kọ́ nínú ẹ̀ òun ni wípé ìdá wàhádà àkàlàfà tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn ìdá túmínà khana tó bá fi ọlọ́kàn balẹ̀ wàláì yóò jàǹbá rẹ̀ ní tí ń wọ àwọn èèyàn wọ depression ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni wọ́n jọ ṣe business wọ́n jọ ṣòwò pẹ̀lú àwọn èèyàn síbẹ̀síbẹ̀ wọ́n jàǹbá ẹni irú ẹni bẹ́ẹ̀ jàǹbá rẹ ní rẹ òun ló fẹ́ wà wọ depression ṣe kò di méjì ẹlẹ́ẹ̀kẹta ìdá hadasa kathaba tó bá tó bá fi lè sọ̀rọ̀ irọ́ ni ó máa ń pa mo rọ́kùnrin sọ ń sọ ń jòdòdò ni wípé tí mo bá fi ń bá ọkùnrin sọ̀rọ̀ ó tí mo bá fi ń bọ́kùnrin sọ̀rọ̀ tí mo bá fi ń bọ́mìnrin tẹ́ ẹ fi wo bí tí àwọn èèyàn tí irọ́ múmú láyé àwọn èèyàn dé alimani Muhammad tó bá wá rí báyìí tó sì pé báyìí ni ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ǹjẹ́ kò wá dáa ká kó gbogbo ẹ̀dá ó ti lọ lé ní nǹkan méjì lẹ́mìí nǹkan àkọ́kọ́ gbé èèyàn sípò èèyàn má gbé èèyàn sípò ọlọ́run fi èèyàn sípò èèyàn má fìyàn sípò ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni wípé lọ́lẹ̀ mà wípé kò sí gbogbo bó ti wò ó rí èèyàn ó padà dà ọ́ níjọ́ kan ó bá wu ọlọ́run tọ́lọ́run àlekè ọlá ọba jẹ́ ó dà ọ́ yóò máa wá jẹ́ bónọ́ọ̀sì fún ọ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ lè mọ̀ lámàdájú ní ilé mi gbàgbọ́ wípé kò sí bó ti wù kó ọlọ́run ọba àlekè ọlá yìí ṣalábòsí ẹni tó bá fi mú ẹnìkan dalẹ̀ rẹ ó lóore tó ju èyí òun lọ tọ́lọ́run fẹ́ fi pààrọ̀ fún ọ ni alumana Muhammad ẹ já wá wòye sí i kí làwọn tí ń fa ìjákulẹ̀ láwùjọ wa àkọ́kọ́ nínú ẹ̀ òun ni kí ẹni tó ti lé tó ti lálàáfíà lára rẹ̀ ti dá tó lè gbágbá gbẹ́sẹ̀ tó lè gbọ́rọ̀ tó lè sọ̀rọ̀ kádàáwò kan ó dé ọlọ́run mọ́sá là wá lára àdánwò mọ́jà àdánwò òde bá wa ó wá já sí pé yóò lásídẹ̀ǹtì ni ẹsẹ̀ rẹ̀ kan ó ní stroke kò lè rìn dáadáa kò lè sọ̀rọ̀ dáadáa ahọ́n rẹ̀ lọ ó fọ́ lójú àwọn nǹkan wọ̀nyí yìí máa wà yẹn wọ depression gbogbo ẹni tí wọ́n wá gbogbo ẹni tí wọ́n ń gbọ́ mi tọ́lọ̀ ń bá kádàrá wípé ìkankan nínú àwọn eléyìí ti ṣẹlẹ̀ sí ọ nínú ayé rẹ̀ àbí ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ lè mọ̀ wípé tẹ́rí àkọ́kọ́ jẹ ewúro ní korò ìgbẹ̀yìn ewúro ń máa dùn bí oyin nítorí ọlọ́run gbé bọ̀ yìí ọlọ́run ọba àlékí ọlá ò mú ọ wáyé láti wá dọ̀ọ́ láàmú nítorí fi mọ̀ pé ọlọ́run ò mú ọ wáyé láti wá dọ̀ọ́ láàmú ìbéèrè ọ̀kan ló bá jẹ́ ń bí níbo ni wà tọ́lọ́run ti pàdé rí tó ti ṣẹ̀ aburú wo ló ṣe fún un rí tí ó fi wá mú ọ wáyé pé mo fẹ́ fìyà jọ láàrin àwọn yẹn nǹkan tọ́lọ́run bá ṣe fún ọ lásìkò yìí ó fẹ́ kó o tún dìrọ̀ mọ́ òun sí ni nínú rọ̀mọ̀dọ́ọ̀nì yìí ìwọ tó já sí wípé àlàáfíà ara rẹ pé at the end bóyá bóyá láìpẹ́ nǹkan kan wá ṣẹlẹ̀ sí o òun wá ní táwọn olóyìnbó ń pè ní health challenges ó ní ìpèníjà àlàáfíà ara lè mọ̀ wípé ọlọ́run ọba àlékeọlá òun lọ́ba oníwòsàn ó sì níbi tí máa wo onísàn yóò sì wò ọ́ sàn ẹlẹ́ẹ̀kejì òun ni nínú nǹkan tí máa fa ìjákulẹ̀ òun ni táwọn olóyìnbó ń pè ní relationship problem lọ́pọ̀lọpọ̀ gbà àjọṣepọ̀ ẹni tá ẹni tá a ti rò pa fẹ́ ẹni tá a ti rò pa bá ṣọ̀rẹ́ ẹni tá a rò pé yóò báni kalẹ̀ kí ojú tá a rò pé yóò báni kalẹ̀ kó máa wá tààrọ̀ sinpin bẹ́ẹ̀ bá kíyèsí dáadáa tẹ́ ẹ bá wòye sí dáadáa ẹ mọ̀ lámàdájú wípé yín máa sọ ẹlòmíì di wèrè ọkọ tí ń fẹ́ni lójú fẹ́ni nímú tó já sí kọ́nà bó bá ló ẹyẹlé yóò wà fún ọ ó wá dẹni tó wá nawọ́ sókè tó wá gbé ìgbájú fún ọ obìnrin tá a bá fọ́ létí lẹ́ẹ̀kan kó tó lè kúò ní ọpọlọ rẹ̀ ó dìgbà tóbìnrin òun bá jáde láyé kì í kúò lọ́pọlọ wọn because yóò máa imagine gbà ah, ṣe lámọ yín lè nà mí ṣá Ismail yìí lè fọ́ mi létí Abdulrasaq yìí lè ó lè ó lè ó lè ó lè ah, la ilaha illallah gbogbo ń tẹ́ ẹ rí ìyẹn yẹn ẹni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ìjákulẹ̀ ni kó já sí wípé ẹni tá a rò wípé igi tá a rò wípé yóò so dídùn tí ń bá ń ti ń so kíkan ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun ni wípé gbogbo ẹni tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì níṣẹ́ ó lọ́nà ó wá di wípé ọ̀nà iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ kò fi ṣeré ń tajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bísínẹ́sì ẹ̀ ń gòkè ó wá di wípé ọrọ̀ ajé rẹ̀ wá ń wálẹ̀ ẹ̀ lè kíyèsí gbogbo orú wọn òun náà wọn lè padà dẹni tó já sí wípé ìjákulẹ̀ ó bá wọn nú ayé wọn wọ́n máa rò níwò wípé lèmi náà báwo láyé mi ti wá rí báyìí gbogbo ní táwọn ìyẹn yẹn lè mọ̀ ẹni ó ní ọmọ ọbọ̀ wáyé ipa rẹ kàtúnṣe rẹ. ta ló ń tọhún allahu subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé kò yẹ tí ì dáa fún ni káwọn tí ẹ̀ ń jọ ń gbé àwọn aládùúgbò àwọn èèyàn àwọn èèyàn rẹ tó rò wípé ọ̀rẹ́ mi ni wọ́n kún wa máa tọ́ dànù àbí kọ́ọ̀rẹ́ rẹ̀ ó fẹ́ máa bì ọ́ ń sẹ́ kọ́dà ìyàwó ọ̀rẹ́ a máa bẹ ní sẹ́ńgbà mi dáàdì kìíní ẹ̀dá kan sáré bá a fọ mọ́tò dáàdì kìíní ẹ̀dá kan sáré bá a ṣe gbá dáàdì kìíní ẹ̀dá kan sáré bá a ṣe gbá tó wàá wúra rẹ níwò wípé bí kì í bá ṣe wípé ọlọ́run tí ì tí ì gbàdúrà mi eléyìí gan mo máa ṣe jùlọ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa dá fẹ́ni tí ó máa ṣe ju a máa ṣáájú dá fẹ́ni tí ó máa ṣe ju ẹni tí ó máa ṣe lọ bí máa ti ń rí bẹ́ẹ̀ lè ń lákìyèsí ó lóore tó lọ́n fi pamọ́ fún ọ ni èyí òun làwọn olóyìnbó ń pè ní social isolation káwọn èèyàn ó dẹyẹ sí ọ wípé àní bá ọ sí i. ṣe inú tí máa fa depression òun ni pọ̀pọ̀lọpọ̀ obìnrin yìí ní lérò láyé wípé èèyàn ń pa èèyàn kú nílé ọkọ yìí èèyàn wàá bọ́ sí ilé ọkọ báyìí àbọ́kọ mẹ́ta mo fẹ́ ní àbọ́kọ mẹ́rin mo fẹ́ ní níjọ́ tí obìnrin bá bímọ sáyé ọ̀tọ̀ tí ń padà wọn á wúra rẹ̀ nílé ọ̀tọ̀ kò sí ijọ́ tí ń rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí òun títí tóun fi kúrò ní ilé ọkọ òun tí ò ní fa ìbànújẹ́ fún un ìkíní wọn wàá jẹ́ kó mọ sí ìwà wù even sọmọ tó bí síbi tó ti kú òun ọmọ òun lè má sí kódà ó lè já pé bọ́yá ọmọ òun kàn rọra da mílẹ̀ ni yóò wá lù débi pé àwọn èèyàn máa wá kíyèsí wípé lùlù tó ń lù yìí ó ti ju ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ bákan náà nínú ẹ̀ òun ni Ah, inú tí máa ń wà níwọ̀ depression òun ni kéèyàn ó jẹ́ ẹni tí máa ń mu ọtí àbí kò jẹ́ ẹni tí máa ń lo drugs ìmọ̀ wà níwọ̀ depression inú ẹ̀ òun ni kí obìnrin ó ti wà too expensive fún yẹn láti manage tẹ́lẹ̀ gbogbo obìnrin tó bá wà too expensive jù yóò ní ojú kòkòrò yóò ní kárahàn yóò ní wọ̀bìà kò sì ní ní tẹ́lọ́rùn gbogbo obìnrin tó bá ti wá láwọn ìròyìn yìí la gbogbo ìgbà ni wọ́n máa sunkún ló ń bò láyé mi wá rí ọkọ rẹ̀ ra sienna fún un ní ìdákun sí sienna làwọn ẹgbẹ́ rẹ̀ rà fún mi ìkọ́dà ọ̀rẹ́ mi jò ní lexus tọkọ tí ọkọ tiẹ̀ rà fún bíi eighteen million ní bíi thirty kìíní kan million ní bíi fourteen million ní tẹ́ ẹ bá ti wádìí irú èèyàn bẹ́ẹ̀ kò ní ní ìfọ̀kànbalẹ̀ tí ìkú ìjákulẹ̀ ni ó máa bá pàdé nu ayé èyí wò tọ́dọ̀ Ọlọ́run wá níbi àìnítẹ́lọ́rùn títí ẹ̀ ló ti wá bákan náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń wá ọmọ títí títí ò rọ́mọ bí í máa fa ìjákulẹ̀ fáwọn èèyàn eléyìí náà ń sọ yìí ni àwọn kíni ń fa ìjákulẹ̀ fún wa nínú ayé ṣe rí depression í máa bẹ fẹ́ni tí ò rọ́mọ bí nítorí wípé ká fi àlélẹ̀ ká dìde ká máa sọ fọ́kàn pé mo sì sọ fún ọkọ mọ́ dà sí dákun tọrọ ọlọ́run gbà tó dá sí nísìn náà lèèyàn ti lóyún tó yẹ kí n lóyún lérú ọmọ yìí irú ẹni báwọn ò mọ yìí ẹ jẹ́ kó lọ lè bí ẹni tí ọlọ́run ò tíì fún lọ́mọ kó béèrè kí ni àwọn tí ń dojúkọ nídìílé ọkọ rẹ̀ irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ sí i irú àdánwò wo ni wọ́n ń gbé bá a àìrọ́mọ bí lè gbọ̀nà mẹ́ta wá ọ̀nà àkọ́kọ́ tó lè gbà wá òun ni kó gbọ́dọ̀ ọkọ ọ̀nà kejì tó lè gbà wá òun ni kó gbọ́dọ̀ ìyàwó ọ̀nà kẹta tó lè gbà wá òun so èyí wò tó tó fi rẹ di wèrè ọkùnrin náà máa ń wọ depression nígbà tó já sí wípé èèyàn bá fẹ́ ẹni tí yóò bá ń pè ní àrígidè èèyàn nínú obìnrin obìnrin ló pè é ó wá fi ìwà pamọ́ fún ọ títí tẹ̀ fi délé ó wá délé tán ẹni tí wọ́n tó já sí pé ẹjọ́ máa sàádẹ́ ó bá dẹni tí ń change kọ́ńdọ̀ obìnrin mi ò tún máa sọ fọ́kọ pé wọ́n mọ̀ mọ̀ di ọ́ lẹ́kẹ́ ká parí ìyàwó ni ká fi ṣe wedding dání ọkọ mọ̀ á wò títí pé àà làmọ̀ yẹn ẹ wọ́n pè mí pé òsì òbẹ̀ bá fẹ́ ṣe eré ibú ah, ló wà wà níbi òlòrò aláwọn irú àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu bọ́kọ̀ òun bá wá lóun sọ fún ọ̀rẹ́ rẹ̀ kan tájọ lọ sùkúù pé òsì bọ́rẹ̀ rẹ̀ yìí sọ̀rọ̀ yóò wá ní ah, òun ò sì wá mọ̀ láì dáa bí sẹ́ máa ń ṣépè tẹ́lẹ̀ nù ìgbà wọn nìyí wọn tó wá wò pé ṣé mo ti sì fẹ́ nù ń túmọ̀ sí pé eléyìí ó tàn mí ni yóò wá bọ́ sípò mùnáfìkì kèfèrí ó jìyà lọ́rùn ṣùgbọ́n Ọlọ́run sọ bí àwọn ó ṣe tó mùnáfìkì ó jẹ́ ẹni tí máa wà yàn wọ depression òun lọ́lọ́run sọ bí ìyà rẹ̀ ó ti tó ọlọ́run ní innal munafiqina fi darkil asfali minan nar gbogbo ẹni tí máa wà ní wọ depression ẹ lè kíyèsí wọn àwọn lọ́lọ́run ó fi tẹ́lẹ̀ ẹnu ná gbogbo ọmọ náà yòókù wọn kò wọn lé wọn kó àwọn ọmọ náà yòókù lé wọn lé nínú alumana Muhammad ṣẹ́wárí kí ni ń fà tómi fi ń wọ depression nù gbéyàwó ó tún nǹkan bí eréṣin méjìlá àbí mẹ́tàlá alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun ni kí ọkọ ó jẹ́ alásọ̀gbòrò ọ̀rọ̀ gbogbo ọkùnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ kì í sọmọlúàbí kọ́dà kò sínú àlùmọ̀ àná Muhammad dáadáa ànábì ní àwọn nǹkan mẹ́rin yìí ẹ máa ń ṣe fáwọn obìnrin kí ni nǹkan àkọ́kọ́ antuta imaha ìdàtọ̀ àìmta bẹ́ẹ̀ yìí bá ti ń jẹ́ jáwọn ìyàwó yẹn máa jẹ wọ́n tẹ̀ súhà ìdàtẹ̀sẹ̀ ìta tí wọn bá ti ń wọ náà bá ń wọ̀ ní ẹ máa kí wọ́n wọ̀ wala tadribil wajha ẹ má fọ obìnrin yín létí not under any circumstance ẹ má fọ létí à ń padà ń wá síbi ọ̀rọ̀ òun wípé ṣe báwọn àfáà sì ní ọlọ́run ní wadribuhunna ẹ lù ú kí bó lè ti lu obìnrin ẹ ń wá wá ẹ bú ilé ìbú ìran obìnrin ni ó sọ fún ọ pé ẹ dákun àfẹ́ kájọ jáde ó sì sọ fún wọn wípé aago méje lèmi ń jáde o tètè múra kalẹ̀ kágo méje ó tó lù ó lè jágo méje òun ní sẹ̀sẹ̀ ń para lọ́wọ́ bí wọ́n bá lò fẹ́ yarí kìnìkìnì ẹ dákun ẹ dákun mọ́tò yín lọ ẹ dákun tó lọ́hùn ṣe ẹ dákun á gọ̀ kadà. ìran ọkùnrin tó bá jọmọ lúàbí o ò ní fi bó ti sọ̀rọ̀ sí ọ̀hún náà sọ̀rọ̀ sí padà nítorí tá ka iye ẹrú inú ẹrú ó Muhammad a kì í sọ̀rọ̀ kò bá kùn gbé sóbìnrin torí bọ́wá ìwọ́bìnrin mi ló bẹ́ẹ̀ ìtọ́kùnrin mi ò wí ni pé <laughs> àwa ti ẹ̀dúpẹ́ pa arímọ́tò sọ pé bàbá rẹ ọ̀kadà ló gùn tẹ kú kódà obìnrin gbà míì tó bá sì ọ tó kàn sọ fún pé jáde kúrò nínú ilé mi kódà ò lè wọlé wọn yóò kàn wá wò wá wò <laughs> ṣé ilé náà lélẹ́yìí ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté ṣé ń dáhùn ẹgbẹ́ yín ń ìwọ mọ̀ létí bí bàbá rẹ̀ kú òun family house instead tó fi rán ẹ létí yìí òun pé ìjòkó wàá sọ fún un irú bí wọ́n ṣe sọ̀rọ̀ sí mi báwọn tèmi náà bá sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọgbọ́n òní ọ̀bá rí májà máa sọ̀rọ̀ síra wa mọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó sẹ́rí gbogbo ẹni tí ń bá mọ̀ sọ̀rọ̀ àsọgbọnú sí obìnrin wọ́n máa lálàsí lẹ́yìn ni nítorí wípé obìnrin yìí fèrè ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ bá sọ sí wọn èyí fèrè ẹ̀ jiyàn ẹlẹ́ẹ̀kejì ká máa ká máa báyàwó jà lóòrèkóòrè ká máa lù ú yín máa sọ ìyàwó di wèrè ni yín máa wà wọ depression ni yóò dẹni tí ó máa ronú lóòrèkóòrè mo fẹ́ tètè kúrò lórí ọ̀rọ̀ yìí ẹ̀yẹ ń sáré dààbò ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé obìnrin tó já sí wípé à ń fọ̀rọ̀ lọ̀ ń gbà wá mọ̀ràn afẹ́rìn òun náà fẹ́ràn wa tó bá dẹni tó já sí pé àrímí ẹ̀ látàn tó wá di pé gbogbo ohun tó bá ṣe ni ò mọ̀ sí dákùtà ló tàtà tàtà ló tún gbálẹ̀ yìí tàtà ló tún kíní tàtà ló tún kíní ṣé so ibi tó yẹ ni téèyàn wá ní àmì láti dúró ní àwọn sáṣọ síbẹ̀ bẹ́ẹ̀ máa sáṣọ síbẹ̀ ẹ padà ẹ owó padà láti pé mo ti kùn ṣé ọpọlọ rẹ wá pé yóò padà wúra rẹ títí títí mi gọ̀ débi pé ó sọ fún un pé dákùn wo sóbìnrin ni wọ yìí náà nísìn ó bó ṣe múra jàbàlà ó bó ṣe ṣe kíní obìnrin yẹn lè fi ṣàtúnṣe rẹ̀ inú tí wo obìnrin depression tọ́pọ̀lọpọ̀ yín ó mọ̀ òun ni kóbìnrin tá a jọ ń sùn papọ̀ bó bá ti kú òun bá ti ń ya yàrá fún un yóò wọ depression. inú ẹ̀ alumana Muhammad òun ni kéèyàn lóbìnrin méjì kó wá fìsẹ́gbẹ́ kan jù kan lọ yóò mú obìnrin kejì òun wọ depression nínú ẹ̀ òun ni kí obìnrin ó lóyún kí oyún tó wá ní káwọn dókítà ó ti wá máa sọ fún wọn wípé ìnira lẹ́ẹ̀fì bímọ o làá fi ń sọ fún gbogbo àwọn tó jẹ́ dókítà à máa fọmọlúàbí ṣiṣẹ́ inú ọ̀nà téèyàn fi fọmọlúàbí ṣiṣẹ́ òun ni kó já sí pé bó ti wù kọ́rọ̀ ó le tó ṣe bẹ́ẹ̀ yìí tí mo fi dẹ́ba gbé gbà ẹ má wí fún un bẹ́ẹ̀ bá wí fún un yóò kú kalẹ̀ dé ikú inú tí mọ́bìnrin wọ depression òun ni káwa gangan ó máa jóbìnrin kóbìnrin òun ó rí nílì wípé irú ọmọ tí ń bí kọ́ lọ́mọ tá a fẹ́ ẹ bí àpẹẹrẹ ń bí obìnrin ń bí obìnrin ń bí obìnrin kí àtiwọ àtìyá rẹ àti gíní kẹ́kí gbogbo yẹn máa lákòótọ́rọ́ ọlọ́run obìnrin bí obìnrin bí obìnrin obìnrin ọmọ kalẹ̀ ọlọ́run obìnrin kan ọbẹ̀ ọlọ́run bímọ dákun sóbìnrin ló yẹ kó o máa bí gbogbo ẹni ó ní làákàyè ẹ lọ béèrè lọ́wọ́ àwọn dókítà wọn ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé dédé tó o bá pọ̀ sóbìnrin là ìní òbí jáde tó wáyé pọ́kùnrin ni ọkùnrin ní òbí jáde tó wáyé pọ́bìnrin náà ni obìnrin ní òbí jáde ṣe rí àwọn ìyá ọkọ bàbá ọkọ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ wọ́n wà nú ẹni tí ìwà obìnrin wọ depression níbi àwọn ọ̀rọ̀ bú àtàwọn ìgbésẹ̀ bú ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí èmi èmi ìgbà yẹn mọ̀ràn wípé bẹ́ẹ̀ bá ti ṣègbéyàwó tán kẹ́ ẹ máa lọ lè gbé ibi táwọn òbí yín wà kìí kò sí ẹni tó pé rí kò sí ẹni tó pé rí nítorí wípé bá tẹ̀lé ọwọ́ bá ti súnmọ́ ni jù àìrí làbẹ̀ kò sẹ́ni ó pé rí àwọn ìṣòro téèyàn máa ní látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ọkọ ìyẹn wa obìnrin míì náà wọ depression inú ẹ̀ òun ni tí a lè pè ní spiritual threatening to life kílàkílà kí la gbà lérò pọ̀ pẹ̀lú yìí òun ni wípé kí ó já sí wípé ó sùn lónìí wọ́n lù jáde lójú oorun ó sùn lọ́la egun ń le ó sùn lọ́tùnla ejò san ó sùn lọ́jọ́ mẹ́rin kìnìún ṣe ó tún jí ó tún bẹ́yẹ gbogbo kìnìún ni yóò máa fa ìbẹ̀rù bojo fún un alumana muhammad ẹ̀jẹ̀ adúbà yìí lónìí adúpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí mr kehinde abiodun phillips ọpẹ́ pàtàkì lọ́wọ́ ajawa abdulgani ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa aburú ò ní bá ẹ̀ ní gbé sọnù bí ò sí ẹ ti ń dá sọ̀rọ̀ máa afẹ́kẹ́ dá sọ̀rọ̀ mọ́sálásí wa mọ́sálásí yìí òun ni iṣẹ́ tó lè ṣe tọ́kàn rẹ̀ ó balẹ̀ wípé ó bá níwájú ọlọ́run ká má gbàgbé access bank account access bank account òun ni uh, ní ní ní àkáǹtì mọ́sálásí náà àókọ tí ó gbé wá òun ni àṣúrọ̀ family welfare foundation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 forty sixty one eighty nine nọ́mbà náà lẹ́tún lè fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp bóyá a ní àtòrílẹ̀èdè míì ẹ ti mọ̀ pé fi plus two three four ẹ fi sí i ọlọ́run kó bá a mójútó yín títí dọ̀là láti máa pàdé ara wa assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. أهلاً بك سلامي وصفا ودوام الخير للأولى منها على شورى من رحاب شراكم